إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ألا ولا تؤاخذني بما يقولون واجعلني خيرا مما يظنون واغفر لي ما لا يعلمون bàbá gbogbo òròyìn àwọn tí wọ́n ti ń rò látẹ̀kan káwọn gbé àwọn sí ipò bẹ́ẹ̀ àwọn tó bẹ́ẹ̀ àwọn sì jù bẹ́ẹ̀ lọ lóòótọ́ àmọ́ káwọn gbé àwọn sípò bẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀. Ayakunla. الصديق الأكبر olórí gbogbo onímọ̀ọ́nì lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba sallallahu ala nabiyina wa alayhi tani abubakar ọba adẹ́dà kẹ́ ní kíkẹ́ tó pọ̀ ó kẹ́ débi pé Allah subhanahu wa ta'ala jẹ́ gán jẹ́rìí sí pé sàádé ni tònígbà tó ń júwe pé yéèzì húmà ti lọ ghar ìgbà tí wọ́n wà nínú ghar àwọn méjèèjì tó ń sọ fún sàbẹ rẹ̀ wípé la tahzan inna Allaha ma'ana tí wọ́n bá ròyìn rẹ̀ ní ròyìn tó tọ́ sí gbólóhùn tí máa ń fi ń dá wọn lónà ní pé wọ́n ọlọ́run ọba má pè mí wá rojọ́ lórí gbogbo tí wọ́n ń pè mí o ṣùgbọ́n jẹ́ ń dáa ju bí wọ́n ṣe ròyìn mi lọ wàá ṣàánú mi foríjì mi tọrẹ ni tó o bá bò láṣìírí làwọn èèyàn rí àìléébù rẹ̀ ni wọ́n máa ń wò pé kò sí bí ó ti jẹ́ àléébù mi dẹ́ pọ̀ ni mo fi ní tẹ́mi náà fi yẹn jọ ẹni ìgbàgbọ́ torí kí baba adẹ́dà sọ fọdùkù dáhùn fọkùtẹ́lẹ̀ ìtọ́sọ́nà àwọn náà ní ká fẹsẹ̀ lé ìsọ yìí pé ojú ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ mí tó gbogbo ń tí ọmọ àyà wa ń fi ń ròyìn ẹ̀ akẹ́kọ̀ọ́ bíi ti náà ni mí òṣìṣẹ́ yín ni mí àwọn iṣẹ́ tẹ́ ẹ máa mi. nínú iṣẹ́ tẹ́ ẹ máa mi lé ó ní wípé ká sọ̀rọ̀ lórí àwọn àlùjànnú. àwọn lọ béèrè lọ́wọ́ àwọn àfà pàtó yẹ pé irinṣẹ́ wọn ni wá báwo ni ọ̀rọ̀ wọn ṣe jẹ́ jin tó pamọ́ ọ̀nà jin tá a lè fojú rí ló fi jẹ́ wípé embryology ìmọ̀ bí ọmọ ṣe ń dàgbà nínú títí tí ó fi di wípé yọ jáde síta ṣe mọ̀ wípé ó ní ìdí instrument mi tí èsè ojú lásán ká tó lè mọ̀ bó ṣe rí ni wọ́n ti ń pè ní ilmul ajinna ìmọ̀ ntúpamọ́ tójú lásán ò lè rí àwọn àlìjànú ojú ò lè rí wọn òun náà ló fi jẹ́ wípé ìmáàmù Ṣáfi'í rahimahullah rahmatan wasi'a ẹnikẹ́ni tó bá lóun rí àlìjànú sójú òkúrọ́ ni kódà ṣàádà rẹ̀ kí a má gbà. òun rárí jẹ̀nu sójú báyìí irọ́ ni torí pé tẹ́nìkan bá máa ń rí sójú. So tani ni orúkọ rí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá torí nínú àwọn tí wọ́n ránṣẹ́ wọ́n fi ránṣẹ́ sí òun ni àwọn àlùjànnú ìsìn ọlọ́run ọba tí ọba adẹ́dà fi òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá tó fi ṣèránṣẹ́ sí wa lé lórí àwa àjọ méjì tó fi tó ránṣẹ́ sí náà nìyẹn àwa wo àwọn ènìyàn àtàlìjẹ̀nu ó dẹ̀ là ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdá àlìjẹ̀nu àti àwọn ọmọ èdè ènìyàn bí ìbá ṣe pé kí wọ́n sìn mí èyí ò ní wípé kí wọ́n pa àṣẹ mi ọba adẹ́dàmọ́ náà ni Ibn Hazm ó tẹ̀síwájú lórí rẹ̀ dáadáa ó ní ó tiẹ̀ jẹ́ pé a rí wọn o àwọn náà lakọ̀ wọn lábo wọ́n máa ń fẹ́yàwó wọ́n máa ń bímọ kì í ṣèyún nìkan bí mùsùlùmí olùgbàgbọ́ òdodo ṣe wà nínú wa bẹ́ẹ̀ ló wà nù tiwọn náà bẹ́ẹ̀ ni kèfèrí wà kí lọ́ba adẹ́dà sọ látara tí wọ́n sọ pẹ̀lú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní minna almuslimun wa minna qasitu wa man aslama fa ulaika taharraw rashada nínú wa àwọn mùsùlùmí wà nù àwọn àwọn tí wọ́n gbẹ́rù pọ́n rí wọ́n náà wà nù àwọn èyí tẹ́ ẹ bá rí nínú àwọn tó jẹ́ mùsùlùmí ò tó dúró déédéé àwọn náà lè wá tọ́sọ́nà ní wípé bó o là á ṣe là nínú ìyá ọba adẹ́dà tá a fi ní jẹ̀yà kí ni tùmọ̀ yùn wípé àtàwa àtàwọn a gbọ́dọ̀ wá ìmọ̀ ní bá sin ọba adẹ́dà tí a fi jèrè ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́ba rẹ̀dá mọ́sàájì ajẹ́rè. balábò ṣiṣẹ́ wà nínú wọn ìkà àwọn tó jẹ́ wípé ó ṣẹ̀ wọ́n ọ̀ṣẹ̀ wọ́n wọ́n kàn máa ń balẹ̀ jẹ́ bó ṣe wà nínú ọbẹ̀ ẹ̀dẹ́ ènìyàn ọ wà nù tiwọn náà bá ṣe rí nu. àwọn tí wọ́n wá ṣìgbọ́ yé lórí ọ̀rọ̀ àlìjànú tí wọ́n fi ṣìgbọ́ yé ni wọ́n ní àlìjànú ò lè fọwọ́ báyàn kò dẹ̀ lè kó síyàn lára torí wípé ẹ̀dá wọn látara aná àwa sì wẹ̀ látara ìpẹ̀ kúrò ni wọ́n ṣe fẹ́ kó sí wa nínú ọpọlọ nù kì í ṣe ìmọ̀ tó kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ torí mà wà tó kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ mọ́sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ bá jáde láyé tán kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣọlám sọ ó ní kété tá a bá ti tẹ́ wa sínú sàárè wọ́n dẹ́ ẹ̀ ní padà sí wa lára àwọn ẹrú ọlọ́run méjì kan wọ́n jáde sí òkú nínú sàárè ọ̀dà kan ọlọ́kan jẹ́ mọ́ńkà èkejì ń pè ní nàkìr ó ní wọ́n mú òdùrọ̀ dání wọ́n béèrè lọ́wọ́ ẹ̀dá nínú sàárè ọba wo ló gbélé ayé sìn ẹni tó bá ṣe ṣíríkù tó má múlò mọ́là kò ní rí dáhùn tó yẹjú mú wá ṣùgbọ́n ẹni tó bá dúró déédéé pẹ̀lú ọba adẹ́dà tí ò má múlò mọ́là yóò sọ pé rọ́bì ọ̀lọ́ ọba tí mo gbélé ayé sì tó dá mi tí mo wá sìn láyé òun ni ọlọ́ ẹni tí ó bá pé ìsìláàmù ní fi ń yanjú ọ̀rọ̀ rẹ̀ tí a bá ti bí léèrè pé ẹ̀sìn wọn ló gbélé ayé sìn yóò sọ pé àlè islam wọ́n tún wá béèrè kẹta kí ló rí sọ sí ara nípa arákùnrin nìyí gbogbo ẹ̀dá ni wọ́n mọ ẹni tí wọ́n ń pè nípa àwọn sọ pé arákùnrin ni kí nìdí òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́nà wọ́n ń jọ rìn pẹ̀lú Ali nígboro Maka Ali wa ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀ sọ́nà pé òun ní béèrè o kí ni béèrè òun ni wípé gbogbo òkúta igi àti yẹ̀pẹ̀ tá à ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n ń sálámà sí ọ bó ló ṣe jẹ́ wọ́n sọ pé asalaamu alayka ya muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wa sọ pé gbogbo ohun tí ọba adẹ́dàdá láti sánmà dédé láti ilẹ̀ ẹlẹ́dẹ̀ sánmà keje wọ́n mọ̀ pé ànábì ọlọ́run ọba lòun àfàwọn àrà méjì péré nínú wọn èyí tó bá ṣàyàkókò nàkí nínú ọmọ èdè ènìyàn àtàlìjànù. so èyí tó bá jẹ́ pé ó ń fẹ́ òdodo gbọ́ nínú àlìjànù tó bá ti rí Islam yọgbà. so kété tí wọ́n ti béèrè pé kí lóorí sọ sárákùnrin nìí yóò ti yé wọn pé ẹni tí wọ́n tẹ́ sínú sàárè yìí pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni ànábì wa ni. ṣùgbọ́n ẹni tó jẹ́ wípé kò gbàgbọ́ láyé ìsọkúsọ ni ó sọ ibẹ̀ ni ó ti kó tiẹ̀ títí dijọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà ṣẹ́ẹ̀mà ẹni tí wọ́n ti yọ ẹ̀mí lára rẹ̀ tí wọ́n wá gbé sínú sàárè yìí títún wá ń sọ̀rọ̀ tí wá ń ṣàlàyé tí a mọ̀ pé kọpọlọ torí wípé ìmọ̀ ni tó jẹ́ pé pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ ọba máa ń fi máa ń rẹ̀ fún wa mẹ́sẹ̀lẹ̀ èèyàn nísìn ó sùn ọ̀làlà wípé wọ́n nà lójú oorun yóò dẹ̀ jí yóò dẹ̀ ó ní wọ́n gbá òun létí ó dẹ̀ jí e, e, e, ojú dẹ̀ wù ó ní wọ́n gúnhùn ní nǹkan ó ń lè ran àpẹẹrẹ rẹ̀ àṣé tí ìyún bá lè ṣẹlẹ̀ àṣé nǹkan ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjè lọ ti ń bẹ lẹ́yìn ikú ó kú lọ àṣé ayé tá a wà yí gan ìrànràn ni sàárè láti sojú oorun so yóò ti yéèyàn yóò ti òjíṣẹ́ náà àṣìlám sọ ó ní anáwó akhul maut wà á lè jẹ́nà láyẹ̀nàmú ọmọ ìyá kú òun lóorun àní sùn lọ́gbà àlìjánà kó bá fi tọ́ra kó fi táwa lọ rẹ̀ kọ́lọ́n bá mọ́tà fi táwa lọ rẹ̀ náà ibi táwọn ti gbé gbọn rínu wọ́n á sẹ́ à nítorí pé ara náà ni wọ́n ti dá wọn bóò ni tí wọ́n ó ṣe jẹ́ tí wọ́n fi wá kó síyàn lára àwọn Mu'tazila nù ọ̀rọ̀ lórí àkídà ni but al-sunna as-salafiyun wọ́n mọ̀ pé rárá ká tó lè sọ̀rọ̀ lórí nǹkan kí ni tíra ọba adẹ́dà sọ toró ni ó ṣàlàyé fún wa ọba adẹ́dà ló sọ kalẹ̀ bó o lẹ̀ dá yìí ṣe jẹ́ nínú tíra ọba adẹ́dà yìí al-Qur'ani Karim ọba adẹ́rẹ́ à ń sọ fún wa wípé alladhina yakuluna riba la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbatahu ash-shaytanu minal mas. àwọn tí wọ́n ń jẹ rìbá láyé torí gbogbo ń tá a bá ṣe láyé ó ní tí ó túmọ̀ sí tá a bá ti kó òǹbí tán lọ́rùn ìmọ̀ níkẹ́ tàbí níyà kọ́lọ́run yà wáyà yà rẹ̀ kó fi kẹ rẹ̀ táwa lọ́rẹ̀. irun tá à ń kí ó ní bí ó ṣe lápa sàrà tá à ń ṣe ó ní bí ó ṣe lápa àwẹ̀ tá à ń gbà ó ní bí ó ṣe jẹ́ lòfi jẹ́ yí pé náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà sọ yí nígbà wọn bá gbé ẹrú tó jẹ́ olùgbàgbọ́ òdodo sínú sàárè tí ìyá ń bá ń bọ̀ níbi ẹsẹ̀ ìwọ̀n ò ní èmi rè ẹ má fi tí ìyá máa ń bọ̀ níbi orí àwẹ̀ sọ pé rárá débi kó jíṣẹ́ náà fúlànà sọ́là ń sọ yí pé àwẹ̀ tá à ń gbà àti kùránì tá ń kà tó bá dijọ́ àlìkìyàmà àwẹ̀ sọ pé ọba mi wọ́n fi ìyà jẹ́ torí ebi paláyé nítorí tiẹ̀ máa ń forí jù kùránì ó sọ yí pé ọba mi má fìyà jẹ kò sùn lóru nítorí tiẹ̀ èmi ní ń kà bá ń foríjì òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ní fọyín ṣùgbọ́n wọ́n wà á rí pẹ̀yẹ̀ ṣe fún ẹrú gbogbo ń tàn ṣe ó ní repercussion ó ní n tí ó gbé wá ló fi jẹ́ pé kí ni gbogbo eléyìí ń dálé lórí ló fi túmọ̀ sí pé kéèyàn ó ṣe dáadáa láyé kó fi bá a ṣe kí ni kó lè bá a rí ẹ̀san rẹ̀ torí n tó ṣe lọ́gbà. lójúṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ti ń sọ wípé aya súrà kan ń bẹnu Qur'an aya ọgbọ̀n péré ni. yóò ṣì pẹ̀fẹ́ ní ti máa ń kà láyé. ó ní máa ní ẹ̀ ni wọ́n máa ń pè èyí ò ní wípé akọ ìyà fún ẹni tí ń kà láyé akọ̀yà fún nínú sàárè onísúra òní onísúratul mulk ló fi jẹ́ pé máa ń gbà wá níyànjú ká tó sùn ká máa ka súratul mulk. náà àlìjẹ̀nu a lè rí sójú. So ṣùgbọ́n wọ́n wà ọba àǹsẹ̀dà ń sọ yìí pé àwọn tí wọ́n ń jẹ rìbá láyé tí wọ́n bá dìde nu sàárè wọ́n ó dìde ní bí àwọn tí àlìjànú fọwọ́ bà ní dìde wèrè tọpọlọ wọn ti dàrú torí pé kí ni wọ́n fi ẹ̀tọ́ lẹ̀ wọn ò tẹ̀lé ń tọ́jẹ́ tán ní innamal bay' mislu وأحل الله البيع وحرم ربا wípé ah ṣebí bísínẹ́sì ni ọ̀rọ̀ rìbá ṣe jẹ́ bóòlù ọlọ́run ọba wọn ń kó èrì ọba mi èdè ṣe ọba tá a kó èrì ẹ sọ pé kábí kò sí fa áàlù lè máa láàyè àlù àmọ̀ yẹn fa àlù wáhó àìbí ló fi ó ní má aṣáàtún kọ́lkọ́ samawati wàlá kọ́lkọ́ àǹfọ̀sìn ìgbà tí mò ń dá sánmọ̀ méjèèjì àtìlẹ̀ méjèèjì táà ni mo pè sí pé kó wá kún mi lọ́wọ́ tàbí kó wá jẹ́rìsì wọ́lá kọ́lùkọ́ àǹfọ̀sìn àwọn gan fúnra ara wọn tí mo dá wá sáyé bóò ni wọ́n ṣe mọ̀ bọ́rọ̀ àwọn ṣe jẹ́ wọ́n mọ̀ kún tún mo tọ́kìdẹ́lì mo dé lẹ́yìn àdùdà ẹ̀rí wo lẹ̀ dá wá ní láti ṣe òfin lórí tí ó mọ̀ bó ṣe pilẹ̀ àfi tí mo bá sọ ni kèé ṣe ẹ̀dá kan ní ọ̀hún àti pé bó ṣe rí ni èyí ń kọjá pẹ̀tẹ́ ẹ̀sẹ̀ ọpọlọ. àlìjẹ̀nù wà wọ́n dẹ̀ máa ń kó nira báyàn àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọn àwọn náà lè ṣiṣẹ́ àwọn kèfèrí wọn èyí tí ọ̀la àánú pọ̀ ń bẹ àwọn òbílẹ̀jẹ́ inú wọn òbílẹ̀jẹ́ wọn gbọ̀ngbọ̀n ọba alẹ́ra rẹ̀ sọ ó ní wọ́n ń rí wa bó tiẹ̀ jẹ́ pé àwa ń kọ́ ààrí wọn ṣùgbọ́n ó fi nǹkan kan ṣàánú wa. ó ní láàyò dọ̀rọ̀ na ahadin láàyò dọ̀rọ̀ na bíi ahadin illa bi iznillah wọn ò lè kó nira bá ẹnì kankan àyàfi máa ń bi dọ̀rí na bi ahadi illa bi iznillah wọn ò lè ní wọn ò lè kó ìdààmú tàbí ìnira tàbí kí wọ́n hàmù ẹ̀dá kan àyàfi pẹ̀lú permission ọlọ́run ọba kí ni ọba arẹ́dà ti kó ayọ́ ń bẹ̀ wọ́n pé òun là á sá àánú òun là á sábà ìyọ́nú òun ni ká máa wá òun nìkan lòun lè kó wa yọ bíi ajá ni tí olówó ẹni tó lóko fi sọ oko ó wá fẹ́ kọjá lóko ajá lòun fẹ́ bu ẹ̀jẹ̀ ṣọ́ọ̀bù ajá gídígbò ni ò lè bá ajá gídígbò tó bá lọ́ọ́ bá ajá gídígbò ajá ò fa ọ̀yà kí ló ṣe ó polówó ajá ni pé kó wá ajá rẹ̀ sùn ló fi pé isti'aza ìmọ̀ sádi ọba adẹ́dà a'udhu billahi minash shaitanir rajim. àgbàrá òjò sí wẹ̀ kò pòun ò nílé wó odi òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́là ń fẹ́ kírun àlìjànù ń gbé iná wá láti fi jó lórí ìrun kí lójíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́là ń fi bọ̀ ó ní al'anuka bila'anati la mo sẹ́bi ilé ọ pẹ̀lú ibi ọba adẹ́dà tó lè mú ọ. kì í ṣe èèyàn nìkan nígboro Madina wọ́n rí i pé ìyìn àwọn lára kí ni fi ni wọ́n lára ó ń pèpè sí tawhid ìpèpè tawhid ọmọ ń yin ọ̀tá ọba adẹ́dà lára àti ìyàn wọn àti àlìjẹ̀nú wọn tàwọn àlìjẹ̀nú wa burú ju tàwọn èèyàn lọ. wọ́n fẹ́ jó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀lọ̀ wọ́n kàn tiẹ̀ parí ẹ̀ lọ́wọ́ kan òjíṣẹ́ náà àlọ́ sọ̀lọ̀ ni mo ń rí iná tó ń sọ̀ kalẹ̀ bí iná búrẹ́dì tàbí pé ilé búrẹ́dì iná wọn máa ń wọ́n la lè ṣe fi ṣàpèjúwe tí ó yé wa ṣùgbọ́n àbá sọ pé bí iná ti ń jáde lára plane èèyàn mélòó lọ́mọ gbogbo wọ̀nyí. débi wípé òjíṣẹ́ náà sàrà sálàm sá sẹ́yìn nígbà tó rí bí iná ṣe ń jábọ̀ látòrí àpáta. ṣùgbọ́n torí wípé kò sí ẹni tó fi ìmọ̀ ọba adẹ́dàárin lẹ̀ lórílẹ̀ bí òjíṣẹ́ náà sàrà sálàm látara bẹ́ẹ̀ tí nǹkan kan bá ti fẹ́ dààmú rẹ̀ ọ̀gá gbogbo àwọn màláìkà lọ́ba adẹ́dà máa rán sí ta ló rán sí Jibril Jibril sọ̀kalẹ̀ ó ní kúl ya Muhammad ìrẹ́ Muhammad sọ báyìí òjíṣẹ́ ńlá ni maza aqul kí n kí n sọ. ó ní kúl a'udhu bi kalimati llahi tammati allati la yujawizuhunna barrun wala fajirun min sharri ma khalaqa wa dhara wa bara wa min sharri ma yanzilu minas sama'. ومن شر ما يعرج فيها ومن شر ما ذرى في الأرض ومن شر ما يخرج منها ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن بس تقولون يا باي بقولنا يا دي كل سكسة تجمع سبكيني ما هم بدورينا إلا بإذن الله wọn ò lè sí wọn lágbára lóòótọ́ àárí wọn ẹni tí ò dẹ̀ rí yàn téèyàn ò rí tóun dẹ̀ rí yàn kò síjú tí ò lè fìyàn pa tó bá mú ìlú dání lọ́nìsìn tó tìbọná tó ń gbóná tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó tìbọ̀ lẹ́nu tàbí tó tìbọ̀ lọ́rùn sórí òòrí ṣùgbọ́n ọba adẹ́dá ní òun rí i òun ni ká bẹ̀ lọ́wọ́ ẹ̀ òun ni ká pa òun kárí gbogbo nǹkan. wọ́n lè kó sí yẹn lára ẹni tí wọ́n bá kó sí lára yóò máa sọ wọ́nranwọ́nran wọ́n lè kó sí lọ́pọlọ ẹni tí wọ́n bá kó sí lọ́pọlọ yóò máa rorò kúrò. wọ́n lè dúró dè nígbà tó bá fẹ́ jáde láyé wọ́n dojú ọ̀rọ̀ mọ́ lọ́wọ́ torí kó má bàa tán pẹ̀lú ìmánì. lòjíṣẹ́ lára àṣọlá fi máa ń tọrọ yí pé wà ó dìbí ká àyẹ̀tàkọ́bẹ̀tẹ̀ni ṣètàn indelmout wọlọ́ngọba má jẹ́ kí àṣetà àjànú àṣetà tí wọ́n wá dojú ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ ńgbà mo bá fẹ́ jáde láyé wípé a ọ̀dà a máa dúró dè ọ́ nígbà tí ọmọ pọ̀kàn ká kú tó ní lè rí ṣe mọ́ òjíṣẹ́ náà àṣọlám ń tọrọ èèyàn àwa ń wá ń kọ́. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ọ̀nà wo là á gbà bọ́. gbogbo ntọ́ bá dẹ́dà fi rojíṣẹ́ lásìlá àlọ́ sálá wíkọ́yà ni mina ṣẹ̀fà mina jẹ́ gbogbo ntọ́ fi hàn bá ń ṣe bọ́ nínú ewu tá a fojú rí àti tá a fojú rí ni kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ ó ní tá a bá ti jí lóru ara ọ̀ máa fẹ́ kò ní gbé fúkẹ́ láti tètè ṣe ń tọ́ yẹ ká ṣe lóru kí ni ń tọ́ yẹ ká ṣe lóru ká yẹn náà fìlà kí ló ní ká ṣe ó ní ká lọ sídìí omi ká bo omi ká fin símú ká fà jáde ká fin símú ká fà jáde ó ní lẹ́ẹ̀mẹ́ta ó nítorí pé ibi tí wọ́n máa ń sùn níbi ọ̀gẹ́gẹ́rẹ́ ẹ mú kí ẹ lè bá a ní access sínú ọpọlọ láti máa mú àlákàlà kó bá wa. ta ló jẹ́ ká mọ̀ yìí òjíṣẹ́ náà àṣọlá torí pé kí ni gẹ́ìbù nítọ́pamọ́ tá a lè rí òun rí wọ́n dẹ̀ ń ṣàlàyé rẹ̀ fún kì í ṣẹ̀yìn nìkan ó ní gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká máa ṣe bísímìlà mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ ọba adẹ́dàá gbólóhùn yẹn nìkan lọ́tọ̀ àfojúdi torí pé rẹ́mà àjìyà fún ndé yóò jìyà fún síwẹ̀ àmọ́ wò ni pé ẹni tó bá yẹ jẹ́ tó bá yẹ késo yìí tó ṣe gbà sílám tó máa ń lélẹ̀ yóò mú kakaka ṣùgbọ́n mùsùlùmí torí pé àwọn pé <laughs> bísímìlá ọfẹ́ tilẹ̀kùn rẹ bísímìlá ọfẹ́ dé nǹkan lálẹ́ ńgbà tó fẹ́ sùn mọ́ sílẹ̀ ó ní ẹ̀bùn ó kẹsẹ bisimilá ọfẹ paná ṣe bisimilá so kí gbólóhùn wípé mo bẹ̀rẹ̀ pẹ̀lú kọba adẹ́dà kọ́ máa pọ̀ nínú gbogbo ntà bá ń ṣe ìwà ṣe yóò nìkan òjíṣẹ́ náà fúnra rẹ̀ fúnra ó ní ó fi Abu Hurairah radiyallahu anhu ó fi sọ. So, zakatil fitiri tí a máa ń gbà Abu Huraira wa débẹ̀ orólùwà rẹ̀ olùwà rẹ̀ máa ń bẹ̀bẹ̀ àwọn ohun ọ̀rẹ́ ohun òní bóun ó ṣe bọ́ ẹbí òun ni ló ń fi wá jí nínú tí wọ́n kó kalẹ̀ aláàánú ni mùsùlùmí yọkọ jẹ́ ntó jí ó fi ilẹ̀ fún wọn ni wọ́n máa ìgbà tó dọ́dọ̀ òjíṣẹ́ lásìlá àlàsọ́lá kò sọ fún ṣùgbọ́n ọba tó mọnú tó mòde tó mọ ẹ̀yìn àtiwájú ó ti sọ fún ìránṣẹ́ rẹ̀ òjíṣẹ́ lásìlá àlàsọ́lá ní ẹni tí ọ wá ibi tá a fi ọ sọ kí ni ó lè ṣe ṣe sí àbúrò rẹ̀ rà ní ó ní ebi ń pa òun àti ẹbí òun òun á wò pé ṣebí torí kébi ọmọ bàpá wa náà la gbàjọ fún mo ti yọ̀ǹda fún òjíṣẹ́ náà lásán ni òpùrọ́ ni yóò tún padà wá ó tún padà lóòótọ́ ó tún padà lóòótọ́ ni wọ́n ya àbó rẹ̀ rà lẹ́nu yìí pé gbogbo ohun tí bàbá yìí sọ ní màǹsẹ̀ ó ní yọ padà wá ó dẹ̀ tún padà wá òjíṣẹ́ ńlá wa jẹ́ oyè yìí pé àlìjẹ̀nùnù àṣẹpà ọfẹ fọwọ́ ọwọ́ bàjẹ́ bàǹtà kójọ ni. ìgbà tóun ti wá gbọ́yàn tó tún rí ọwọ́ abíléèrè olówó padà wá wọn ò ní padà wá mò ń padà wá ṣe bí báyìí ni ọ bó lè yàn ṣe bọ́ nínú ewu yín bó ṣe kí mùsùlùmí ọmọ rorí nù. bó o lẹ̀ èèyàn èdè èèyàn bó o láṣẹ bọ́ nínú ewu yín kí ló sọ fún un ó ní ayáṣe kò sí ó ní tó ń túmọ̀ sí ọ̀rá kò jọ ọ̀ndẹ́rù ìpè bọ́yá wọ́n ti ṣe kíní sí ọ wọ́n ti ṣe kíní sí ọ mùsùlùmí òwe máa wá ní tí ń bẹ lápò ṣòkòtò rẹ̀ lọ ṣòkòtò.

ara rẹ̀ náà wọ́n ti fi pa ẹ̀sẹ̀ rẹ rẹ́ o dúró déédéé ara rẹ̀ náà wọ́n fi tún straighten gbogbo wọn Ah, ṣé bá jẹ́ ọba adẹ́dà ni tó dẹ sí ọ kó fi straighten rẹ. kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ. ó ní Suratul Ikhlas àti mọ̀ọ́dẹ́tà. kul a'udhu bi rabbil falaq kul huwallahu ahad kúlẹ̀ ọ̀zọ́ bí fọlọ̀ kúlẹ̀ ọ̀zọ́ bí nàásì ó ní ya ọkùbà ọkùbà bí nàásì ọjà di síta bí sámà ṣe ń dún làrá ń sán gbogbo ẹ̀mí tìtìtìtì ẹ̀rú bà ó ní ya ọkùbà yẹrẹ ọkùbà kúlẹ̀ wọlọ́ ahad kúlẹ̀ ọ̀zọ́ bí rẹ̀ fọlọ̀ kúlẹ̀ ọ̀zọ́ bí rẹ̀ nàásì. لا يتعوذ المتعوذ بأفضل منها wala yus'alu Allah bi afdal kò sí nǹkan kan téèyàn fi wá ìṣọ́rí lọ́dọ̀ ọba adẹ́dà tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ọba ti wẹ̀ èyàn fi nǹkan kan bẹ̀ tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta òjíṣẹ́ lóòótọ́ máa ń bẹ̀ wọ́n ó ní èmi gan mo máa ń wáṣọrí kúrò nínú aburú àlìjànú àti gbogbo aburú tẹ́lẹ̀ pẹ̀lú nǹkan mi láti gbà wọ́n ti sọ kalẹ̀ fún mi ní tí mo máa ń fi wáṣọrí nù tí mo dẹ̀ máa fi ń bẹ̀ lọ. sallallahu alaihi wa sallam. ó ní tá a bá kà lẹ́yìn àṣùbà kásẹ̀tì yẹn lẹ́ẹ̀mélòó ẹ̀mẹ́ta a rí sọ́dẹ̀ yìí zòó. tá a ka lẹ́yìn soso ẹ̀ka títí di asùn tá ka lẹ́yìn títí di magrib àárìṣọ tó di magrib torí àsìkò tí òkùnkùn sún tí gbogbo wọn máa ń jáde pọ̀ nù wọn ni ká ṣe mẹ́ta mẹ́ta náà bíi tàárọ̀ kó òkùnkùn yìí àárọ̀ náà di ìṣá títí di bẹ́ẹ̀ náà ni àyà méjì ti ń bẹ nínú tó gbẹ̀yìn Suratul Baqara. ilayi mulku samawati wal ardi títí dé ẹ̀yìn ìgbẹ̀yìn amana kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ. ó ní wọn ò ní kà sínú ilé kan fún odindi ijọ́ mẹ́ta tálíjànú kan wá lóun ó gbóyà máa gbé dẹ̀ ó ní tọ́ba di kàráǹgídá kí wọ́n ka suratul bakara sínú ilé tí wọ́n bá kà sínú ilé gbogbo àlìjànù tí ń bá ń bẹ̀ ń bẹ̀ yọ sálọ ni. èyí ò tún ti fẹ́ alimọ̀dẹ̀ pé àbí tẹ̀jú ìdùn wa lọ́fẹ́ mẹ́hẹ̀ẹ́ ibi tá a bá ń ti pé pé kọ́ àti kọ́ àti gbogbo ẹ̀ bọ́yá kò fẹ́ mú kí ló jìṣẹ́ lọ́sàá islam ti sọ ó لَا la إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir tó o bá ka mẹ́wàá ọlọ́run wọn pèsè mẹ́wàá rẹ fún ẹ yóò fún ọ ládàá mẹ́wàá yóò fún ọ lágbèga mẹ́wàá yóò yà ọ́ ya gbogbo aburú àlìjànù àtẹ̀wọn nǹkan burúkú lọ́nà mẹ́wàá. ó ní ìtumọ̀ tó dáa jù ní pé ká ṣe káka lọ́gọ́rùn-ún gbà tí ọgọ́rùn-ún ọ̀bá wa tó kíláàsì ṣé tá a bá tẹ̀bà tì í tó burú dá torí bó ṣe wà lára sí òun náà láà ṣe ṣe kí ni láà ṣe tẹ pámọ́ sí. bẹ́ẹ̀ dẹ̀ náà tuntun ni onítọ̀ ó lè fẹ́ nira fún wa ẹ̀rọ ọmọ bàá pé ah, oorun la fẹ́ sùn yìí kò sóye mọ́ lèmi ńgbà ọba sùn ò lè mọ ńgbà tó tají ló rò pé ó sáré ka nǹkan kò sóye mọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ọlọ́run tó ní rárá mọ́ ńgbà ńgbà tá a ti ṣe nǹkan kan kí ni nǹkan ọ̀hún àgbà ọba tá a rí gbọ́ adẹ̀gbòfin rẹ̀ gbọ́ sẹ́yìn ni gbogbo ní tí ẹ bá fi ṣe tẹ́ ẹ̀ fi ní tẹ́láyé lọ́rùn ọba adẹ́dọ̀ sẹ́yìn náà lọ́nà wo ẹrú kan ò ní ṣàlù àlá tó sùn káwọn màláìkà kí wọ́n má máa sọ títí tílẹ̀ ó fi mọ́. ṣé gbogbo nǹkan yìí nira ẹni tó ṣe gbà síláàmù lẹ́nu lọ́wọ́ ọgbà tá a wà ń bí ìta bá kọ́ fún un pé kó máa tọ́jú rẹ̀ yóò ti bá débi kan. àwọn tá a wá bí níhun rẹ̀ ń kọ́ ló fi túmọ̀ sí pé àlìjáde ń dà wá láàmú kíní ń dà wá láàmú kíní ń fà àìmọ̀k àìmọ̀kan ni àlìjẹun ló lè da mùsùlùmí láàmú àfi tí ó bá tí ó bá o ribi rí ibi sí o wá ọ̀dọ̀ àwọn jàmá rẹ àwọn èèyàn burúkú bíi wọn lọ èyí tó bá wá jẹ́yàn dáadáa nú wọn máa rìn máyà pé àlìjẹ̀nù fọwọ́ bá kìí ṣe ń tà máa rù ú ká tá a wàá sọ di ọ̀nà oúnjẹ fáwọn kan. kí ni wọ́n ní kó ṣe ìgànnà rẹ̀ lọ́lanu sáláàmù tó fi wọbẹ̀ òun gan ni ó sì gbìyànjú tó pọ̀ yọ ṣàlùwàlà yọ máa ka àwọn àyàt àti suwar tá a dákọ̀ yìí láti fi dira rẹ̀ lámúre láti fi ti ntó ti wọ́ yẹn láti fi ti jáde toró ń ló kẹrẹ̀ ńgbà tó kẹrẹ̀ wọ́n wá sọ ara rẹ̀ di ilé tí wọ́n ń gbé sọ́mà ńgbà tí wọ́n ti sọ ara rẹ̀ di ilé tí wọ́n ń gbé yìí ẹni tútọ́ bá wù wọ́n ni wọ́n máa pa ń bẹ̀ kódà wọ́n ti kòéṣọ̀ òní la wọ́n ti sọ di tó ń rẹ́ǹtì tẹ́nàǹtì òun kò kò kòéṣe láńlọ́ọ̀dù mọ́ torí tí wọ́n bá pa aláṣẹ fún ni ó ṣe wọ́n ó ti ju tí wọ́n fẹ́ lọ kódà wọ́n ó ti ti ṣírùkù torí gbogbo ohun tí wọ́n ń fẹ́ ó ní pé kọ́ má ta pẹ̀lú ìmánì kò sí tí ò ní tójú bọ̀ ṣùgbọ́n tó bá ti gba nǹkan kan ọba alẹ́ dà wà ó máa ń tó ń rò ó gbọ́ ohun tó ń sọ ó rí ohun tó ń ṣe ó dẹ̀ níkàápá lórí ohun tí ń ṣe òun òun lòun ó sàdì òun ò ní sáká ọbọ̀ tó fún un. làwọn sálà ni wọ́n fi mú àwọn súwàrì yẹn wá àtàwọn àyàt tí máa àsìsì fún mùsùlùmí láti dira rẹ̀ lámúre. Suratul Fatiha aya márùn àkọ́kọ́ suratul Baqara èyí títí dé alif lam mim títí dé muflihun ulaika ala awda min rabbihim wa ulaika hum muflihun ayatul kursi aya méjì lẹ́yìn rẹ̀ aya àkọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ amana lillahi mulku samawati wal ard wa in tubdu ma fi anfusikum aw tukhfu yuhasibukum bihi Allah fayaghfiru man yasha' ويعذب من يشاء والله على كل شيء قدير عمنا دكم then ìgbé egége inú súratul yusuf aya sixty four fallahu khayrun hafizan wa huwa arhamur rahimin kuli ya yal kafirun torí nifaku àìdúró déédéé àgàbàǹgédèé kò sí tí ò lè kó bẹ́ẹ̀ dà nínú ìgbàgbọ́ rẹ̀ kúlẹ̀ ayé kàṣù kúlẹ̀ wọlọ́ ahad kúlẹ̀ awúzọ́ bíi falak kúlẹ̀ awúzọ́ bíi nàt sẹ́ẹ̀tì kan ò délẹ̀ kó tún bẹ̀rẹ̀ kó tún máa kà bẹ́ẹ̀ ìgbà tí ó bá fi kà fún gbà mélòó kan gbàlìjẹ̀ ní òun gan bọ́ bá ya wèrè yóò wá di gbà lọ. yóò bá di gbà lọ. mo jẹ rẹ báyìí. mẹ́jẹ̀ ní kan halẹ̀ mọ́. torí pé kí ni ó ní Allah nígbà tí wọ́n ròyìn rẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ àyà ìyàwó rẹ̀ ló ṣẹlẹ̀ sí àjẹnú kó sí lára kí ló ń ṣe máa ju ntọ́ kọ̀kọ́ ṣe júwe tawhid fún ó rí i pé ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ìyàwó òun kò jọ ohun rẹ̀ ọ wá ń sọ ó ní ọba adẹ́dà tóbi. ibi tó tóbi dé òka tá a bá jù sí orí pápá táàrí ìpìlẹ̀ táàrópin rẹ̀ bí sánmà àkọ́kọ́ bó báyé yìí ṣe rí lẹ́gbẹ̀ẹ́ sánmà àkọ́kọ́ nù bí sánmà àkọ́kọ́ ṣe rí lẹ́gbẹ̀ẹ́ ìkejì nù bẹ́ẹ̀kejì ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹta nù bẹ́ẹ̀kẹta ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹrin nù ẹ̀kẹrin náà rí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ karùn-ún ẹ̀karùn-ún rí bẹ́ẹ̀ lẹ́kẹ̀ẹ́gbẹ̀fà ẹ̀kẹfà rí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìkeje èkejì wá ń dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àlàáràṣì ọba adẹ́dà àlàáràṣì wá rí dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kùrìsì ọba adẹ́dà ńgbà tí ń dẹ̀ ń júwe kùrìsì oníwọ̀sí àkùrìsì yòówù sàmàwá ti wà láàrọ̀ bó o lọ́ba adẹ́dà gun ó sì wá tóbi tó lọ́mọbìnrin yẹn bá pariwo Allah àlìjẹ̀nu bá sálọ. sókà nǹkan ka nǹkan kan but ó fi òdodo tẹ̀wẹ̀ ìd ó fi rin lẹ̀. practical practical tàbí òní wọn a máa kà nínú wọn nítorí mò ń wá bí òní wípé báyìí báyìí báyìí báyìí ni ohun wọn yàtọ̀ sí ohun ẹni tó lara wọn kàn gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ ni. ó sí arábìnrin kan ọkọ rẹ̀ wá rìpọ́tù rẹ̀ fún bàbá wa sheikh abdullahi aziz bin abdullahi bin baz rahimahullah rahmatawasa ọmọbìnrin ẹ̀ ń sàǹsì wọnàwọnà bàbá bin baz bá ń karókìá bá ṣe ń karókìá lálẹ́ ẹnu bá ń sọ̀rọ̀ pé ẹjọ́ wọn jáde jáde mọ́ bàbá bin baz rahimahullah rahmatawasa ó ní níbo ló ti wá ó ní láti india ló ń ti wá àti India ló ti wá sí Saudi ó ní sọmọ pátẹ́kùn làwọn ń bá rìn hmm. bàbá ní zulumu ni àbòsí ni kéèyàn máa ní ọmọ làkejì lára èyí tó ń ṣe ó ní arábìnrin lára ni ọlọ́rádìnrin lọ yọjú ràn ṣebí mùsùlùmí ni ọ kí ni tiẹ̀ nínú ìwé àwọn búdì tó máa kà ṣé kùránì ò tó fún ọ ni nígbà tí ń kà tí ń kà tí ń kà láwọn náà yọ sí pé tọ̀sán fẹ́ tọ́ fẹ́ sìnà ní kúkú sí tààrà ká mọ̀ wípé nígbà tó mọ̀ọ́re àṣẹ omi sẹ́yìn yóò fi kàrò ṣe fi kàtọ́ tẹ̀lẹ̀ ní Saudi wọ́n mú ọmọ Nàìjíríà tọ́wọ́ látòkè lọ́hùn kí ló dé ó lu lárúbáwá kan ní jìbìtì fifty thousand riyal wọ́n wá rí mú wọ́n padà túlẹ̀ ní kí ni ẹ fi túlẹ̀ tọ́ ọmọ ọmọ nàìjíríà àfi tọ́lọ̀ ń bá mú ọmọ nàìjíríà àti mú ọmọ nàìjíríà ọ̀rọ̀ mi ó ní ah, òun kọ́ lọ́gbọ́n ni ẹni tọ́lọ̀ wọn bá fún ní fifty thousand riyals tó tún wá ní kóun ó sọ ogún dogójì fóun ẹ jẹ́ kóun ó kọ lọ́gbọ́n ṣé bí kò mú re ni kò mọ pé dùn ni lòun gbà lọ́wọ́ rẹ̀ òun dẹ̀ fẹ̀fẹ̀fẹ̀ àwa ni sóòtì ìna ó ní à ìnìna kíni kí lowó níná ni mo ti ná ń bẹ̀ wọ́n ní mélòó ló kù olókùn bíi thirty thousand yàrá sákòwá sákòwá ọ̀dàbọ̀. tọ́lọ́wọ̀n òmóore ni ó ní ní a á kí n kọ́ lọ́gbọ́n ah, ètò ṣe jìbìtì ni ó ah, ó ní jìbìtì ni bọ̀tì irú wa náà ni intelligent tẹ fún ọmọbìnrin yẹn ah, islam tọba bá dé kọ́ ọ kò tó ọ lọ ìṣàjọ àyọjú náà òun lè bàbá mú wa ní ó débi tó lóògùn tí ń sà èmi gan èmi wá ń pè ọ sínú Islam kò fẹ́ gbà ah, <laughs> bàbá bàbá mi ọ wọ ọ náà sí Islam ẹnikẹ́ni tó bá jẹ́ ẹ̀dẹ́ ènìyàn tàbálì jàǹdù tí ó ṣe Islam yóò wọ ọ náà bàbá bá kí dáwà mọ́lẹ̀ àhírán ọgbà Islam kí ni hikma ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mòfin tó de mùsùlùmí sẹ́mi pé kò ní máa fara ní mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lára mọ́ bàbá Mohbad wá ní tọ̀ àyábẹ́lẹ̀ ọbẹ̀rẹ̀ kódà èèwọ̀ ni kí ìwọ nìkan wá takú sórí Islam o ọ wà jáde ta ọ wà máa pe àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù káwọn náà máa àyíbá wa mọ̀ wọ́n lè fẹ́ fara ní ọ́ àwọn tó mọ̀ lò tó mọ̀ kà tó mọ̀ kà ní tí wọ́n náà fi tó fi dira rẹ̀ lámúre ta ni òní fagbára láti bẹ̀ torí kọ́mọ́bàdì wípé yóò tún padà wá látún wá fara ní ọmọbìnrin tàbí táwọn ẹmẹ̀wá rẹ̀ bá ń bọ̀ kó lè bá a mọ̀ bí ó ṣe dìfẹ́ǹdì arábìnrin tọ́ba adẹ́dà fi ṣe sábàbí fún ọmọbìnrin yẹn ló fi jẹ́ wípé wọ́n wà ládùúgbò wọ́n wà lágbègbè mùsùlùmí wà nù wọn kèfèrí wà nù wọn aláburú wà nù wọn ẹ̀ńtọ́fẹ́ ṣe dáadáa wà nù wọn ẹ̀ńtọ́fẹ́ gbọ́ wà ọ wà nù wọn ẹ̀ńtọ́fẹ́ gbọ́ ẹ̀rù mọ́rí ọ wà nù wọn kò sí àdá nù wọn kí ni tí àwa mọ̀ ò ní í pé ntọ́ba adẹ́dà fi rán òjíṣẹ́ lásìlá àlọ́ sálàm sí wa ká gbajúmọ̀ ká ṣẹ̀sìn bọ́ba adẹ́dà ṣe fi rán òjíṣẹ́ lásìlá àlọ́ sálàm tá a bá fẹ́ rí nira ọba adẹ́dà nìkan làásàdì ìnúyọ́nù rẹ̀ nìkan làá lé ìbínú rẹ̀ nìkan làá máa torí pé kí ni ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا بحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا جزاكم الله خيرا الله bá بابا ṣíkìlẹ́kọ̀ọ́ ọba ọ̀rẹ́ mi wọn à ń gbádùn yín lọ́pọ̀lọpọ̀ ìtí ẹ̀sùn fún wa lónìí kọ́lọ́njẹ́ kó ṣe wá ní àǹfààní àtẹ́gà ń nana sàfàdùnà kẹsàn-án mi kọ́ lè ṣe fọláwù náà sàlà yubkiyahu fákan ní azdin hanif. naam naam ní báyìí ìdókàn naam. àwọn èèyàn ní questions and answers sẹ́nu tá a wà ń sìn ni agbo ìbéèrè náà tábà fẹ́ béèrè béèrè báyìí sí akọ̀mọ́ níka signify torí pé náà ní fẹ́ bí àwọn àtàwọn ní béèrè kákọ̀ kì signify àwọn obìnrin kí a kọ question wá sínú ìwé kan inshàlá káfí ọmọ ọmọ kan àbáyé kájáde lẹ́sẹ̀ inshàlá náà ìbéèrè àkọ́kọ́ <laughs> ìbéèrè tí wọ́n di ó di wọ́n ti gbé náà asalaamualeykum wa rahmatulahi wa barakatu. abi Allah subhanahu na ta'ala akọyẹ kárí àwọn baba wa pẹ́ kọ́dọ̀ kọ́ bá asalekun dáadáa wọn kọ́ bá asalekun ẹ̀mí gígùn àlékún àlàáfíà ara kí ọjọ́ kíro àwọn bàbá wa pọ̀ dáadáa ẹ̀rí kọ́ dàbí kí wọ́n mọ̀ dákẹ́ mọ́ ọlọ́ọ̀lọ́mọ yìí ni wọ́n ti lọ lẹ́nìí kí wọ́n tó dé níbi tiwa yìí bẹ́ẹ̀ kálukú sì fẹ́ fi wọ́n lẹ́nu ẹ̀rí pé ó ṣe níbi kémi mọ́ bá wọn lọlé kíkà mọ́ gbọ́rọ̀ ẹ̀nu wọn bí sọ wá ń sèmi yìí bọ̀ pé yóò máa sàwa náà bẹ́ẹ̀ ọlọ́kọ̀ yẹ kárí wọn pẹ́ ìbéèrè tèmi ni kí wọ́n sọ níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé tẹ̀yẹ̀ bá ń ka suratu mulk wọ́n sọ àwọn àwọn àǹfààní kan tí ń bẹ fún un. a sì rí i pé ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá kọ́dà àmọ̀ yìí lára àwọn àfáà mi náà é pé tókù bá ti kú ká máa ka suratu mulk fún òkú. ǹjẹ́ bó ṣe fẹ́ ṣàǹfààní fẹ́ni tí ń bẹ láyé tó kà fúnra rẹ̀ ǹjẹ́ ìta kà fókù yìí náà ó lè ṣàǹfààní fókù yìí bẹ́ẹ̀ pé àwọn ìsìláàmù kọ́ sí. ntí ẹ̀sìn wa tó fi rọrùn jù ó ní wípé ẹ̀sìn àkọọ́lẹ̀ ààrí nínú àwọn ẹni rẹ tó ti kọjá lọ tí wọ́n sọ pé ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà tá a gbà lè fi ṣe ẹni tó ti kú láǹfààní tó rọrùn jù báyẹn lọ ọ̀pọ̀ masalan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá ní ẹrú ọmọ ṣe mọ̀ nínú sàárè nígbà tó ń bá ń rí ládàá tó pọ̀ tí ń bà yóò wá máa béèrè níbo mo ti kólé yìí wọ́n ní ọmọ tó fi ilẹ̀ fàyè gbogbo ìgbà ní ń tọrọ àforíjìn fún ọ torí bẹ́ẹ̀ àwọn tá a bá ní lọ́rùn ló kù tá a bá wà ń sùjádà àsìkò tá a súnbọ́ máa bẹ́ẹ̀ dájú nù ká máa bẹ lọ́rùn fún ọ ọba adẹ́dà bá a foríjìn wọn bá a ṣàánú wọn bá a kẹ́ wọn bá a gẹ̀ wọn pàápàá jùlọ tí wọ́n mùsùlùmí mùsùlùmí náà ṣàdúrà fún bẹ́ẹ̀ ẹni tí èsè mùsùlùmí. Ah tó bá ti dé tó bá ti lọ tí ò gbà islam kó tó lọ kò ní bá kò ní bá ló fi jẹ́ pé ayé ni rọ́mọ kó tó jáde láyé kódà bí n bá ń kọ̀ kàkà kú lọ́wọ́ a lè tètè máa pè é sọ pé la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam sọ pé bọ́yá ó lè kó fà kó tó lọ ṣùgbọ́n tí o fi lè já sọ̀hún tí o ṣe kálímà ó ti pòfo ó ti ròfo kọkànlélógún lẹ́sẹ̀bù tí òfo ló kù lòjíṣẹ́ náà sọ̀lá àṣọlá sàbí kan náà bá ó ní bàbá òun èèyàn rí ni ó ṣe fẹ́bí ó ṣe fara kò sẹ́ńtì èsè fún ìbò lọ wà torí ìjẹ́ ọmọ fílì ìjẹ́ ọmọ yẹn ó mú káká òjíṣẹ́ náà àzọ́ra ni ọ wà nínú ná inú ná ọ wá pẹ̀yìndà wá lọ ọ wá mú káká ọ wá fèsì òjíṣẹ́ lásán àsọ̀là níbo ni tiẹ̀ náà wà. ọmọ pé kò ní purọ́ ó dẹ̀ mọ̀ pé láàyè ń tí kú ànínà àwà in huwa illa wáyú yóò hà òjíṣẹ́ lásán àṣìláàn wá sọ pé inna àbí wá àbáka fi nà fàhàìsù máa màrátà bí kọ́bìrín kàfírín fọ̀bẹ̀ sílùú bí nà. kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ tèmi àti tiẹ̀ wọ́n wà nù ná kéwàá sẹ́yìn nìkan o gbogbo ògbà tó o bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè kẹsìrì fún un ní ìrònà pé iná kànáà tó sọ pé ọlọ́run fọ̀rùn kẹ ọlọ́run fọ̀rùn kẹ rárá ètò tó jiná nínú náà wọ́n bá dẹ́dà bá fi ṣe kòńgẹ́ rẹ̀ tọ́lọ́run bá ní tó jíṣẹ́ lọ́sàn àti sọ́ni ká máa tọrọ fún wa ló fi jẹ́ pé gbogbo gbìyànjú tá a bá lè ṣe ọ̀kan nínú àwọn ọmọ ìyá gbọ́rú ọ̀rọ̀ báyìí màmá rẹ̀ kọ́ni yóò ní màmá rẹ̀ dẹ̀ láìkẹ́. Like onílẹ̀ ṣe gbìyànjú tó pọ̀ fún màmá rẹ̀ yóò kó aṣọ màmá yóò fọ̀ láìṣe obìnrin gbogbo ní ma yóò ṣe ń jẹ yóò ṣe gbogbo ẹ̀ màmá wa pè kí ni káwọn ò ṣe fún ọ kí ló ń fẹ́ ó ní <laughs> ẹgbà islam lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ kó láì lọ gbogbo ìgbà tó ti lọ tó ti dé tí màmá bá tún ti béèrè kí ni káwọn ò ṣe fún wa ní ẹgbà islam ah, kí ló mí ni ó ní à. Ah, gbogbo ń tẹ́ ẹ ní èyí tẹ́ ẹ bá fún mi lójú ayé yín tèmi ni ṣùgbọ́n tẹ́ ẹ bá ti jáfẹ́ sọ̀ ní ìsìn kódà ní gbogbo ń tẹ́ ẹ ní ìyẹn nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ mọ́ torí kẹfẹ́rí lẹ́yìn mùsùlùmí lè ah, ó tó bá olótó bá àwọn bàbá ní ó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó ń dẹ́ tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam kọ́ polú ọ̀sẹ̀ kan tí màmá yẹn fi jáde láyé ẹ̀ ń kó kófà ìfà ńlá nù òkú wa tá a bá ní lọ́rùn gbogbo òun tá a bá kí ó náà fúlàní o ọjọ́ ọ̀ràn yẹn ni o ká máa bẹ lọ́run fún pé ìwọ ọba adẹ́dà bá a forí jì wọ́n bá a fọ̀run kẹ́ wọ́n èyí yóò ó ní àkọọ́lẹ̀ bọ̀ tí káka múlíkù fún wọn kọ̀ lákọọ́lẹ̀ bọ̀ gbogbo ntí tó bá jẹ́ pé òbí èèyàn ni kí ni nǹkan àkọ́kọ́ ẹni tó bá ló òkú lọ́rùn tó yẹ kó ṣe kó tún ìsìláàmù rẹ̀ ṣe kó máa ṣe ìsìláàmù dáadáa torí pé kí ni ara aṣẹ́ òkú tó ti kú òun làwọn ọmọ tó fi ilẹ̀ sáyé lọ yóò máa jẹ nínú iṣẹ́ rẹ̀. nọ́mbà tírì nọ́mbà tírì mo pín nọ́mbà yẹn tí mo. jazakumullahu khairan ìbéèrè tèmi ni pé nígbà tí àwọn sheik sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ pé nígbà míì àjọ̀nù àmà tẹlumi láàmú kódà kí àwọn máa kọlu ọgbà ọlọ́wọ́n ọba bíi kó pààyàn kó kódà ó lè ṣe sheik irú ẹni bẹ́ẹ̀ ṣé a máa lákọọ́lẹ̀ wípé ó ń ṣàbúrú nígbà tí kì tiẹ̀ ṣe pé òun ló ń ṣe pẹ́pẹ́ àjọ̀nù ni ó fọwọ́ bà nam. tó bá ti di wípé ọpọlọ ti kó orúṣìá àni olùkọ́lẹ̀ àti gbégege kó fún àní kọ aburú rẹ̀ bá sì ní kọsẹ̀ rí rẹ̀ so àwọn tó o bá rí irú èèyàn bá ń tó o bá rí yàgò fún ni torí ẹni tó bá fi ṣe ọ́ àṣegbè ọba adẹ́dà gan-an oríwèrè tó o bá ti rí i kò kò tí kọ́kọ́ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq a'udhu bi kalimatillahi tammati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi. ومن أمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون وما كنتم وبين الله ما في شيء سبب لا bàtà gbalẹ̀ kan láàárọ̀ báyìí pàǹsí ńlá kéèké láàmàrọ̀ méjì pàǹsí ń rí oríṣiríṣi gbogbo oríṣiríṣi àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ dẹ́ni àwọn ọmọ wò ní ìyá wọn náà wò mọ́ àtìgbálẹ̀ yìí náà òfin dáṣẹ̀sì ṣùgbọ́n ó kú tààsì ẹ̀yin ọmọ ẹ máa kún fún a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq àti tí ń sẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ àti tó ti mọ̀rọ̀ sọ tí wọ́n wá máa ń sọ gbogbo ìgbà nu nígbà míì báyìí bí wọ́n bá ti gbẹ́sẹ̀ báyìí wọ́n kàn rédíò ni tó ti kú lẹ̀ ejò mọ̀ ni wọ́n máa ti kú wọn ẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ sí a'udhu bi kalimatillahi tammati min so ntí mùsùlùmí máa fi di ọmọ rẹ̀ àti fámìlì rẹ̀ lámúrèrè lé ẹ̀dẹ̀ dúró lé wọn lórí kí a máa ka Kùránì wọn dáadáa ẹ dúró lé wọn lórí àkàrà sọ̀bá àti mẹ́ta kí wọ́n máa ṣe torí kíni tí mùsùlùmí fi dira rẹ̀ lámúre tó dàtọ̀ ọba fẹ́ ṣiṣẹ́ ọba alẹ́ dánwó màá gáàjẹ́ yín pé rárá ó ti kọjá eléyìí náà ó yẹ kó o ìwọ náà ó yẹ kó o mọ ìyá rẹ̀ nà so ẹ̀rí ọkàn yẹn ó jẹ ọ tí máa ti ń jẹ ìwọ náà ojú ọmọ tìwọ náà torí kò sí tí èèyàn máa ń fi ń dúró déédéé tó kọ́ máa tijú ọlọ́run ọba pé àti gbọ́ pé ní ibi tọ́lọ́ kẹ́mi dé torí kò sí ìkẹ́ tó tó kéèyàn jẹ́ mùsùlùmí kò sí ìkẹ́ tó tó kéèyàn tó mùsùlùmí ẹni tó bá ti jẹ́ mùsùlùmí gbogbo oríire ti tán fún un kọ́ ntí ò tó ń bọ̀ wá sẹ́kù kó mójútó ni wípé kó wọn bá kó bá dẹ́dà kó bóun dáàbò bò kó n fi rí jíṣẹ́ ló fi jẹ́ pé Umar bin Khattab omi mímì nínú ilé àtijọ́ àti mú nira alábọ̀ jíṣẹ́ láti la àlọ́ sọ́la oní arọ́sọ́lá la ti la àlọ́ sọ́la ọ̀dàdá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́la ṣé kí n fún ọ ní ntọ́ dáa ní tó ń béèrè torí tó ń béèrè ní wípé báyà kókó sínú ilé kọ́ lọ mú zakat jáde àti gbogbo ẹ̀ ó ní yá Rasulullah fún mi ó ní máa ṣe aláàmà fásitì ìbẹ̀lẹ̀ islámi kọ̀ ìmàn wà fásitì ìbẹ̀lẹ̀ islámi kọ̀ ìdàn wà fásitì ìbẹ̀lẹ̀ islámi rọ̀ ìdàn wà látò ṣe mẹ́tbí àdúwọ̀n hàṣídàn aláàmà yìí ní asàlùkà min kulli khayri khaza'inu biyadi wà a'udhu bika min kulli sharri khaza'inu biyadi wọ́n náà wọ́n bá tí mo bá wà lóòrò bá ń tọ́ ìsìláàmù mi tí mo bá wà ní jòkó bá ń ṣọ́ ìsìláàmù mi tí mo bá wà ní dùbúlẹ̀ bá ń ṣọ́ ìsìláàmù mi má ṣe mí ní akúfọ̀tayọ̀ má dẹ̀ jẹ́ kí nínú níbí nìkan ọ wá yọ̀ mí pé ẹ̀sìn tí wọ́n ń ṣe ọ̀hún ń wọ́n wá bàjá báyìí má jọ ṣẹlẹ̀ sí mi gbogbo dáadáa tó wá jẹ́ pé ọ̀dọ̀ rẹ ní ti wá mò ń tọrọ rẹ̀ dáadáa wo ni sọ̀dọ̀ rẹ̀ ní ti wá gbogbo aburú tó fi kẹ̀dá yà níyà ó kó fún bẹ́ẹ̀ ló fi jẹ́ pé kí mùsùlùmí ọmọ kún fún yìí náà gbogbo ìgbà ọlọ́run ọba àti ìyìn àtẹlẹjẹun náà àti gbogbo wọn má jẹ́ ṣe má ṣe mí lakú fọ́tàyọ̀ ìsìláàmù mi ni ọmọ ajé ń wà pẹ̀lú rẹ̀ ń gbogbo ìgbà torí bí kápítà ni tí nǹkan bá ṣẹlẹ̀ tó bá mú kápítà náà tó mọ̀ pé bankruptcy nù. No kọ́lọ́mọ́jà bankrupt. Hmm? jazakumullahu khairan nǹkan wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ ni pé ní kọ́lọ́mọ́ àṣẹ àlékún àlàáfíà yín sà wọ́n ní ọ̀nà owó ni àlùjọ́nù fi máa ń kó síyàn lára àti pé ṣé àlùjọ́nù tó kó síyàn lára ó lè ṣokùnfà kí èèyàn máa rọmọ bí àbí kó yín máa jábọ́ lára yẹn. ọpọsibù yóò darí boríbobo ni ó lè ṣe tí ó fi kú òǹlẹ̀ ọkọ kó sá máa ṣíká kọ́ máa ṣíká wọ́n ṣẹlẹ̀ sọ́kàn nínú àwọn àyà ilé ọkọ tó kọ́kọ́ lọ kò tiẹ̀ rojútù okó ń bẹ̀ ó tún bọ́ sékejì gbàtọ́ wá dé mo ní ah! ó ní ká bó ń ṣàdúrà mo ní kéèmì ọmọ bọ́ ṣàdúrà tí wọ́n mọ̀ sùn èmi ọ̀ máa ṣe ojú àwo làwo fi gbọ́ bẹ̀ sọ̀pọ̀lọpọ̀ istik far tọ́pọ̀. ìyàwó ọmọ sálẹ̀mà ọlọ́ọ̀bù òjíṣẹ́ náà sàásálà ó ní kí ni kí n fi máa bẹ lọ́wọ́ òjíṣẹ́ náà sàásálà ó dẹ̀ ká wa tán kí ló sọ ó ní tó o bá fẹ́ ṣàdúà kọ́kọ́ ṣe subahánàlá mẹ́wàá ṣe alihamdulilayi mẹ́wàá ṣe Allahu akbar mẹ́wàá olóòtú sílẹ̀kùn nù lẹ́yìn rẹ̀ wá tọrọ gbogbo tó make sure pé ẹni adọ atọ ọba ṣe ọbẹ̀rẹ̀ pẹ̀lú àsàlátù ọdẹ parí ẹ̀ pẹ̀lú kí ọba adẹ́dà ó lè fi gba ntọ́ ọba ṣe ladọ láàrin rẹ̀ mo ní ìwọ náà máa ṣe lé wàá máa ka gbogbo súrà tá a sọ yìí àtàyà tá a sọ yìí fatia eh, àyà márùn àkọ́kọ́ títí títí bá káwọn máa kà máa kà máa kà ọkà níjọ́ kìíní gbogbo oorun bẹ́ẹ̀ nígbà òdìjọ́ kẹrin ó ní kí ní ọ̀nkàn tú lára òun ọ̀dẹ̀ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ara òun á feel free òun á òun á ní àlàáfíà tó ń wọ̀n nírú rẹ̀ rí ṣóun lè filẹ̀ báyìí mo ní rárá tó ìjáde láyé àfi tọ́ọ̀bà máa fi kún ìtọ́ nǹkan ó ní à kó wa máa kà lọ bẹ́ẹ̀ má kà lọ bẹ́ẹ̀ sọ ara rẹ̀ di ilé àlìjànù kó máa gbé bẹ́ẹ̀ torí pé kí ni mistake tọ́gọ̀rọ̀ àwọn tí nǹkan bá ṣẹlẹ̀ síbẹ̀ ẹ̀ máa ń ṣe lọ wọ́n máa wò pé tó bá ti lọ káwọn dúró ló fi jẹ́ pé tátàkì bá wá padà wá yìí burú ju ti tẹ́lẹ̀ lọ tí ọmọ pé ó ti jáde ní tipátipá kí lọ́ba arẹ́ra rẹ̀ sọ wọ́n ń rí wa lọ́nà táwọn ọgbà rí wọn àbí bẹ́ẹ̀ kọ́ ó dẹ̀ ti mọ̀ yí pé akínní tún ti ṣòfò ìgànnà yìí tún ti lanu padà títì tó ti jáde lákọ̀ọ́kọ́ yóò wá padà gbẹ̀sán in full force kò tó ọba ti ń ṣe é tó ti mọ̀ pé kò ń bí má yọ jáwọ́ nù tí ọba tiẹ̀ ní í yọ padà lọ́nà yọ gba slam tàbí kó jẹ́ ẹni re tí ó jẹ́ pé yọ wá jẹ́ dáadáa fún ọ ọpọsibu ọpọsibu ọgọrọ ó lè máa ó jọ́kàn máa láàkì kọ́ máa ṣe sìnà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin tàbí kọ́kùnrin náà kọ́ máa lé obìnrin olóbìnrin kan ló fi jẹ́ pé tọ́ba ti tí ẹ̀dá bá ti wà ní registration báwọn kó yẹra rẹ̀ tì sẹ́gbẹ̀ẹ́ kan kó máa bẹ lọ́wọ́n ọba pé kọ́ba adẹ́dà kó sún òun mọ́hun torí ìsúnmọ́ lọ́hun nìkan lọ́lọ́hun lèèyàn fi bọ́ nínú gbogbo àjàgà ló fi jẹ́ pé mùsùlùmí kó wá àsìkò tí ó ṣé mò ń mu ṣé gbogbo tí mò ń ṣe ṣó ń gún bá tí ọba gún bó ni